Ah, emele fi emele ọkọ ẹ ò ní balẹ̀ emele fi emele wàhálà ọkọ ẹ ò ní balẹ̀ ah! ọkọ wàhálà yàtọ̀kè àwọn tàbá dúró òyìnbó gan ah! ṣége wàhálà rí emele fi emele tí ẹ máa padà ta ni mo sọ fún yín jọ pé fẹ́ sá lọ ṣó mo ṣe lánàá mo sọ fún yín pé fẹ́ sá mo post ẹ̀ ẹ̀ ṣí ẹ̀ tó nǹkan o ọlọ́run aládàáni kan jẹlẹ̀ yìí fáǹsì mi ẹ fẹ́ kí n máa ṣe ṣókẹ́ ìdí kọ́mọ́dá information gbọ́ mo sọ fún pé fẹ́ sá lọ emele fi emele eh, ò ní ọkọ̀ ẹ̀ ò ní balẹ̀ hmm, ọkọ̀ ẹ̀ ò lè balẹ̀ bí Tinubu ṣe announce ní ọjọ́ Friday báyìí pé emele fi emele kúrò lọ́fíìsì gbé pòsì kalẹ̀ fún igbákejì ẹ ẹ mọ̀ pé mo sọ fún yín nínú ṣò yẹn ẹni tẹ́wàá tí wẹ̀ lọ wò ó jà mo ṣàlàyé fún yín pé kò kí n lọ sí leave For the past eight years tó ti wà lórí kínní kò kí lọ sí líìfù ó fẹ́ sá lọ Tinubu Jagaban ah ọmọ lórí Yoba. this is the right time we need to stand up together this is the right time right time be right time ẹ ṣáà mú kan bẹ́ẹ̀ we just need to stand up and wake up and fight for our rights Hmm. orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ dúró torí ìyà yìí ti pọ̀ jù yorùbá nation máa dúró òmìnira á dé òmìnira gbọ́dọ̀ dé ìnira yìí pọ̀ emele fi emele lérí ibú àbájọ tinubu ni akọwọ lẹ gbé epo pamọ́ a máa dìbò a máa wọlé a àròbóyá buhari ló ń bá wí ní àṣemele fi emele ló ń bá wí emele fi emele ee ò ní gbádùn emele fi emele tó sọ anybody that want to fight me come and fight me ẹni tẹ́ bá mi tó ń jẹ́ emele fi emele Godwin Emefiele S ó ti di S S ti wà ní orúkọ S you an S no suspension of fún o wọn ti terminate ẹ ṣé ká pè ní S Central Bank Governor àbí suspended Central Bank Governor Tinubu ó gbọ̀n yẹn báyìí ó ní go and sit down for your house you are under suspension and with immediate effect you must hand over power to your assistant with immediate effect Jagabata spoke ẹni pé bàbá ti sọ wípé emele fi emele ṣe pé mi ti wá já yín sí pé ó fẹ́ sá lọ ó wá ṣe báyìí kò pé mi ti wá sọ̀rọ̀ àwọn DSS wọ́n kàn gan mú wọ́n kàn gan lápá mú ni pé emelebe emele ò ní lọ anywhere cashless policy cashless policy yìí owó gbogbo wa ló bá emelebe emele you go nowhere emelebe emele we gather there together ọba ara mọ́lẹ̀ láti jọ jimọ anú mi lè fi mi anú ẹ̀dẹ̀ ṣe mi ọlọ́run anú ẹ̀ ṣe mi mi láìka máa múyàn bẹ́ẹ̀ yìí bọ́dẹ́ bẹ́ẹ̀ fi èlè ẹ bẹ̀rù ọlọ́run aláì ẹ èrò tó lọ́mọ wa lára ìyàtọ̀ fi jẹ́ wá láyé cashless policy àwọn táwa ń lu òyìnbó wọ́n bá pè báyà wọn ò rówó gbà á sẹ́ǹdì owó oúnjẹ sáwọn èèyàn wa ń lé ẹ tún kówó ńlẹ̀ ẹ̀jẹ̀ kan owó gbà ìwọ̀n bá tán ní ní báǹkì wọ́n tún transfer tó kó lọ báǹkì fún yín ní káàṣì ẹ̀ tún fún wọn ní new naira note ẹ fẹ́ gbọ́ emele fi emele ẹ sọ fún mi náà ìdí tí òfin ní iṣẹ́ wọn náà mi mọ̀ olóhùn print owó emele fi emele ó fi fifty eight point six billion naira ah, la ilà ilà Ah, ah. Nigeria, kì í ṣe ìlú ẹ ti bà ayé yẹ ẹ ti bà ayé ìlú yẹ jẹ́ pátápátá Nigeria is not a country any longer kí emele fi emele central bank governor ó lóun fi fifty eight point six million fifty eight point six billion naira kì í million, mílíọ̀nù o fifty-eight point six billion naira ó lóun fi ra material ẹ fẹ́ gbọ́ tẹ bá mọ iye tó fi print bá mi kọ comment section ó lóun ra material fifty-eight point six billion naira táwọn wá print owó yẹn tán táwọn olùgbò material yẹn tán ó ní owó tó jáde is two point five billion. ẹ ẹ mẹlẹ fi tí ẹ máa ta ni ọkàn ò ní balẹ̀ o fi wá lọ́kàn balẹ̀ you need to be probed o fi fifty eight point six billion naira ra material bí ẹni pé èèyàn sọ pé òun fi fifty eight point six billion naira ra ọjà òun wá fi ọjà yẹn pa two point five billion. láìláìláì ah! ẹ fi àjẹwọ́ ọkàn yóò ní balẹ̀ o ah Buhari gọ́fìmẹ̀ntì gbogbo yín pátápátá ọkàn yóò ní ẹ̀mí yóò ní balẹ̀ ẹ ní ni àlàáfíà ó fi fifty eight point six billion ó fi ṣòwò ó wá lójú owó rárá ó fi ọjà fifty eight point six billion Sinu ṣọ́ọ̀bù ó wá lọ tà tán fi pa two point five billion ọkàn yóò ní balẹ̀ wọ́n ní láti probe ẹ̀ ah, dandan nìyẹn ta material yẹn fún yẹn afẹ́ emele fi emele pẹ̀lẹ́ pẹ̀lẹ́ just do the account for us ah. ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ o Emefiele ẹ̀wọ̀n rẹ̀ o ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ o Emefiele ẹ̀wọ̀n rẹ̀ o ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ o Emefiele ẹ̀wọ̀n rẹ̀ o ẹ̀wọ̀n straight kán probe ẹ̀ tàbí wọ́n lè má fi ẹsẹ̀ wọn. court ìdájọ́ mi rèé ẹ mú emefele fi emele lọ sí báǹkì kan àwọn ìyá tí wọ́n yọ múlẹ̀ bàbá tó yọ pọ́nrán lẹ̀ àtàwọn bàbá tó wọ́n gorí bíríìjì tó gorí e, stúùdù nígbà yẹn ẹ ní kí gbogbo wọn gbogbo àwọn tẹ́bí pa lásìkò emele fi emele gbọ́dọ̀ Mr Tinubu àbí president Bọ́lá Tinubu ẹ bá bínú sá ẹ mọ̀ tó máa ṣe fún wa ẹ grant wa ní opportunity gbogbo àwọn tí ebi pa tí wọ́n dààmú láyé cashless policy ẹ fún wa ní opportunity ká máa yín mele fíemele èkánná ẹ̀yọ̀kan náà ni ẹ kàn mú fúlàní báyìí kán bá wa sọ ọwọ́ ẹ̀ méjèèjì sẹ́yìn gbogbo ẹni tẹ́bi bá pa kókó òyìn lè kọ́nà ẹ̀yọ̀kan kó máa lọ ó kó gba àwọn nàìjíríà àtàtà nílùú òyìnbó o tó jẹ́ pé tẹ́ bá fọwọ́ oúnjẹ sílẹ̀ àwọn fámìlì wa oúnjẹ jẹ wọn ò rówó gbà everybody line up two hundred million ọmọ yorùbá àbí two hundred million ọmọ nàìjíríà kí gbogbo wa line up ká máa yín emile fi emile lé ìkúnlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ìkúnlẹ̀ ẹyọ kan náà ni kó má pé méjì tó bá ti yín ẹyọ kan ṣáà máa lọ tó bá ti yín ẹyọ kan ṣáà máa lọ ìkúnlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ká ṣáà máa yín tó bá lè gejẹ náà kó gejẹ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ pé méjì o ẹ gejẹ lẹ́ẹ̀kan báyìí ẹ dẹ̀ máa lọ ó fi fifty eight point six billion print owó kò sí wàhálà owó náà dà owó olómi búlù owó aláró mele fèmele tell me why you must not go to jail just tell me you serve as CBN governor for eight years under President Buhari wọ́n ní you never go on leave for one day torí atrocity ẹ̀ òun cover ẹ̀ ò fẹ́ káwọn èèyàn mọ̀ kan tó ń ṣe alágbára ayé ó jẹ́ rọra ṣe ìwọ ló lè ní ẹlòmíín bọ̀ wá lọ́la ẹ gbé pọ̀ pamọ́ ẹ kówó pamọ́ Tinubu was telling you pé why are you punishing the old masses because of me you punish the old masses because of Tinubu nìkan alágbára lẹ́yìn méjì Tinubu is a billionaire ìwọ náà is a billionaire kí ló tẹ̀ fèsì ara ẹ̀kẹ́ bára yín jà ẹ wá fìyà jà wa àwọn ọmọ tálíkà àwọn ọmọ kò lénìyàn wàláì kò sí wàhálà wàláì tàbí kó mú ẹ kalẹ̀ báyìí kó máa fọ́gbọ̀ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan náà ni pọ́ kàbógò lórí ẹ̀ kalẹ̀ máa lọ a ní gún ẹ kò ní ìrìn gígún a kò máa bógbò ẹ̀yọ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀ tàbí ká máa yín ẹ lẹ́ẹ̀kan náà tàbí ká máa gí ẹ jẹ ìkọ́nu méjèèjì gba one point nine trillion ló kó sínú ilé yet àwọn yòókì kọ́ bọ̀ gbà emele bí emele ọkàn ò ní balẹ̀ o aláì ọkọ ò lè balẹ̀ ọkọ ìṣe máa balẹ̀ ó lè lálàáfíà ẹ bá Tinubu ẹ bá mú dáadáa wàhálà ẹ mú dáadáa ẹ kàn mú ẹ bá wa sọ̀kalẹ̀ báyìí kakọ máa yin ilé ìkànnà ìkànnà ẹyọ kan náà ni two hundred million Nigerians but home and abroad tàbádẹ jù bẹ́ẹ̀ náà lọ ẹ kó wa jọ síbì kan ẹ kàn bá wa mú kalẹ̀ ká máa yin ilé ìkànnà ẹyọ kalẹ̀ máa lọ kò síjà ńlẹ̀ emele fi emele e, ò ní gbádùn emele fi emele ó wà lọ́gbà àwọn DSS báyìí bí ṣe bá yín sọ̀rọ̀ o títí dìgbà tí mo bá yín sọ̀rọ̀ báyìí emele fi emele ó sì wà ní ọgbà àwọn DSS yes DSS bóyá division security service àbí kí náà pè wọ́n bóyá division àbí development ẹ̀yin lè mọ ohun tó bá pè division bá development ó wà lọ́gbà àwọn DSS báyìí ni èyí tí mo bá yín Ah. Hmm, Eni June eleven tí mo bá yín sọ̀rọ̀ Emele Femele, àwọn DSS confirm me that Emef governor a eh, governor of Central Bank Godwin Emefele is with us. Àwọn DSS not sọ bí èmi kọ́ you are not with me o oh, ò sí ilé mi o oh, ah ilé mi kẹ̀ èmi aláì mo rí ẹ mo fọ́ mo rí ẹ mo sá mo rí ẹ mo ah Emefele aláì mo bẹ̀rù ẹkú ẹ eh, tuwálè ẹ̀yin yìí dájú láyé ẹ lè bá tèèyàn jẹ́ àìmọye tó fẹ́ bímọ tí wọ́n kú torí cashless policy àìmọye tó kú sí hospital torí cashless policy àìmọye ẹni tẹ́bi lù pa hmm, ọ̀rẹ́ mi lọ ra àlùbọ́sà nílé aláta owó transfer owó òwòlé ọkọ ọ̀rẹ́ mi wọ́n jókòó sílé aláta ọ̀rẹ́ mi lọ́lé lọ sèbé ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn ni o ọ̀rẹ́ mi sọ fún mi pé ọkọ òun lòun pè tóun ṣe deposit sílé aláta ṣáwọn ò ní jẹun ni owó wà ní bank wọ́n transfer fún yàrá ta yàrá ta sọ pé òun ò tí ì rówó ọkọ wa jókòó ìyàwó lọ mẹlẹfẹmẹlẹ ò ní gba ọpẹ ò ní ọpẹ ò lè ọpẹ ò lè balẹ̀ ò ní gbádùn ọpẹ ò ní balẹ̀ wọ wèrè ọpẹ ò lè balẹ̀ wá ẹ bó ṣe ń wò pé tó ń wo bí wèrè báyìí lọ fẹ́ ti àwọn dss ń ṣe mo tẹ́tẹ́ tẹ́tẹ́ kọ́ máa kọ́ máa nà kọ́ máa nà àwọn ọmọ aláàsìkò táwa yìí ojú ẹ̀fọ́ di àbò àwa àbí a mú wá fún yín tó bá wù yín ni mo ń jẹ mo lọ mo ń bọ emele fi emele ò